èèyàn máa ń sábà lérò kò ní pé ọmọ ìyá tó ń fi irùngbọ̀n rẹ̀ tí kòtò rẹ̀ ń fò sókè àwọn náà máa ń lẹ̀ lè koko mọ́ wàhálà ẹ̀ pọ̀ ó ṣe àlè tó bàjẹ́ tí ó lé tó yìí ǹjẹ́ àwọn nìkan náà ń ṣèlè koko ni àbí kí lárí ṣe ṣé ní ara àṣẹ tó ní ilé náà wà ní àbí àṣejù bóyá òbí wa tí ó jẹ́ pé wọ́n fẹ́ ọ́n ẹ̀sìn míì Òwò wá ní pé ká ràn wọ́n lọ́wọ́ bóyá ká bọ́hùn gbé kọ̀ọ̀kan dání. Wọ́n ní kọ̀ọ̀kan ṣe níbi ẹ̀sìn tí wọ́n lọ ẹ̀ pé ká ràn wọ́n lọ́wọ́ ká báwọn gbé dání lọ ṣé àlejò rẹ̀ àbí ọmọ ìyá wa gọ́gọ́ bẹ́ẹ̀ pé òun náà ṣe ó ń kọ́lé lẹ́kọ̀ọ́ àwa náà kọ́ sí wa lẹ́gbẹ̀ẹ́ kan. Àwa dẹ̀ ní gbọ́ òun bíbù kátà sí omi. Ṣọ́ọ̀tì rẹ̀ ni òun fẹ́ fi ilẹ̀ sí ẹ̀kọ́. Ṣé ara ìṣedédé náà ni ilé ìpé ká ràn lọ́wọ́ ká fún àwọn kan máa ń lọ pé tí ọba ń lọ sí ìrìn àjò àbí ọwà ní ìrìn àjò pé kò nídìí kí ọba dí orun kù so ẹ̀kejì ni pé ìgbà àrùn pákó ní inú Ramadan àkọ́kọ́ tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀rí kò sí nǹkan tó jọ pé yàn owó sí àwọ̀ ẹ̀rí. àwọn tó máa ń kíra ọmọ ìlú wọn pé àwọn ọmọ ìṣẹ́yìn òru pé irú kan bá ìdájọ́. ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ mọ́kọ ọlọ́run ní ṣèkì ọlọ́run ìfọ̀n tó lọ ọlọ́run máa dúpẹ́ fún ṣèkì ó sì méjì lè mílọ bẹ́rẹ̀ aláwọ̀kọ́ ìgbà tó ń sọ̀rọ̀ nípa wípé sí ọkọ àti ìyàwó nígbàdéjọ lọ iṣẹ́ olóhùn kan aláwọ̀kọ́ ìgbà tí ṣé kí n dára lẹ́kọ̀ọ́ tó sọ̀rọ̀ pé ìyàwó tẹ́sí lẹ́jọ́ kí òun papọ̀ so mi mo fẹ́ àlàyé púpọ̀ lórí ẹ̀kọ́ yé mi lẹ́yìn so second yìí pé nípa dídá irun gbọ̀n mo kó ní lẹ́kẹ̀ ọ̀dọ́ sí pé ó di tó bá ń wáyé kó tó di pé èèyàn tó lè dá irun gbọ̀n mo fẹ́ yẹ ká máa nọ́mbà Áfíríkàrí àwọn olùkíkẹ́ yìí. Wọ́n máa ń pè wá sí òde ìlú òkú àti mọ́ọ̀dù náà bíi wọ́n máa ń rí wa bí pé aláṣẹjì wa tó wà ní kalama mẹ́tì lè ṣe fẹ́jọ́ bá tọ́lú tó fẹ́. Wọ́n sí mọ́ọ̀dù náà bíi táwọn bá lọ, wọ́n lọ pé àṣejù àwọn pọ̀. Àyí bàbá àwọn ọkọ ní káwọn aṣọ òkú, àwọn ni o, àwọn pè ní o. Àwọn obìnrin tábà níbi rẹ̀ ẹ̀ka kọ wa. Ẹ ti yọ ẹ ká ti lọ́nu bà, òun náà ni ohun táwọn yẹn máa ń pè láṣejù, kí ì ṣùgbọ́n mo wo nǹkan yẹn kó ti kíyà nígbà tá à ń ṣàlàyé ẹni tí ó pa tòkòtò òkè tó fi dóró kó òun wò kó súnmọ́ kó ti kíyà ni wọ́n bẹ tí wàá béèrè yìí rẹ̀ dà bẹ́ẹ̀. àwọn kẹ̀kẹ́ bẹ ẹni tó bá ní ìṣèzẹ́m tí ẹ̀sìn ṣe ní ká ṣe ó ṣe é bẹ́ẹ̀ kó wá tó lálàṣejù yìí ń ṣaláṣejù. látọ̀rọ̀ nìyí tí kòkòtò yẹn má gbalẹ̀ ìṣèzẹ́m òní ìṣòdẹ́tì sallallahu alaihi wasallam ìtẹkámọ́ àti ìtẹramọ́ ìlànà bẹ́ẹ̀ ni. bákan náà tó yẹ kí irùngbọ̀n lẹ̀ kó ma máa sọ àkọ́másá àpọ̀tàgbò obì èyí ti záàmù ni. ìtẹramọ́ lánàá tó ń sábẹ́ àṣálá tó fi ilẹ̀ mi pàápàá jùlọ pẹ̀lú àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ tó wá lórí ẹ̀. ẹnì kan wá rùmọ̀ lápẹẹrẹ nìyí bí máa rí báwo àwọn máa rí nìyẹn. Àwọn alẹ́bí tó dùrù mọ́lẹ̀ káwá sọ pé aláṣejù ní nǹkan sọ aláṣejù. Tí kò sọ pé tó lè ṣe záàmù nìyẹn tó tẹra mọ́ ìlànà lórí sallallahu alaihi wa alihi wa sallam. Ṣé ẹ lọ́wọ́ ṣòkòtò? Ṣé kùrọ̀ lórí ẹ̀? Ṣé ìfẹ́ tó parẹ́ kókó sẹ́dì yìí yìí bẹ́ẹ̀ ni? Ẹ̀rọ kí ló wá ní ṣe ẹjọ́ bá ti tó lì yìí ó sẹ̀sì ni. Ibi tó jù lọ ń lọ ní kò sáà kiri ìlàjì ojúgbò. Kòkòrí bẹ́ẹ̀ ìdúró àti ìtẹramọ́ lànà débi nìyẹn kì í ṣe àṣejù wọ́n gbà káwọn èèyàn kéèyàn lára ṣèjù. lọ́pọ̀lọpọ̀ náà ni obìnrin tó ń lo zimbabwe ẹni ogun wọlé ẹni tó ti ọlọ́run sọ̀rọ̀ obìnrin yẹn tẹ̀lé ọlọ́run ọba àlejò ọlọ́pàá sọ̀rọ̀ fáwọn obìnrin yẹn kọjú nínú àlè ìhíndé ní ìjẹ̀lẹ̀ àbìdì yìí tí wọ́n jẹ́ kí aṣọ wọn gbálẹ̀ ìdílé ààrẹ ẹ̀sìn ni. ẹni ọ̀sán láàlàyé rẹ̀ tẹ̀sí tó wá báyìí. إنه حديث أم سلامة كانت تجد أن nígbà táwọn sọ sálánsálà yìí bí kálẹ̀ yẹ bí ti kálẹ̀ wọ́n á dé à àwọn ọ̀dọ́ tí máa ń bẹ lẹ́dọ̀ yẹ yàá tí wọ́n bá kó òdìdí ìdọ̀tí tí òdìdí ẹ̀gún tó gbọ́ ẹ̀yẹ ibi tọ́mọ̀ yẹn bẹ́ẹ̀ ni ó bọ̀ ó fi ẹ̀rú pé ẹ̀sìn ní kí ìlú káàbò obìnrin kó sókèrè òkú wọlé ìyá tó gbàbẹ̀rẹ̀ kó balẹ̀ ẹ̀sìn ní ó fi ìrú síbi tó bá fẹ́ jáde ẹ̀sìn ní. àwọn arẹ́bí tó lọ ká ọ̀kan ṣẹlẹ̀ náà wà fáà tí wọ́n ṣe súnà yẹn tí bá láwọn nílé kí ó tẹ́lú náà ọmọ ya wa tí kò wá lẹ́yìn wọn ti jáde láyé sí ìpínlẹ̀ òkú bá di ìgbìmọ̀ kíkẹ́ wọn. ó wá rí wọn rí á pẹ́pẹ́pẹ́ á ilé ọ̀sìn ju wá lè yí tó ń ṣe yìí ah, ó ti pẹ́jú pẹ́pẹ́ káwọn yóò máa bú wá ní ẹ tí ẹni tó bí sọ́lẹ̀ tí kò kò tó rẹ̀ wọ́lẹ̀ tábà tí wọ́n á ṣe kẹ́tó kù díẹ̀ kàtó ó túmọ̀ yóò bá lè torí ẹ̀sìn kọ́ máa fi wù sọ́lẹ̀ kọ́ máa tòtòrí ẹ̀ bí wọ́n ṣe jẹ́ ẹ láti jù kì í ṣàtìjù ìwé oníṣì èyẹ kan sábú gbogbo ẹ fótò gbogbo bí wọ́n tẹ̀yẹ lẹ́sẹ̀ mọ́lẹ̀ àbí wọ́n gba gbogbo àyè ó pé òun kù sákẹ̀kẹ́ ó pé gbogbo ẹ tó ṣe wọ́n bá gbé náà àlójú wa pọ̀ jù náà kì í ṣàtìjù báwọn ẹ̀dọ́ bẹ́ẹ̀ owó kiri bẹ́ẹ̀ kí yẹn kí báwọn ẹ̀dọ́ lẹ́yìn òun èyẹ ṣe àbí àwọn àtìkáàrù tó yẹ kí èèyàn ṣe àṣejò rẹ̀ bẹ́ẹ̀ ti pọ̀ ah, ah, àwọn afọwọ́ àtàkùnṣe lọ́wọ́ bàbára wọn ká sì sí wọn ká fún wọn tẹ̀lé ní pa dáadáa. Ṣé ikú ní ìrànwọ́ lẹ́rù? àpàlọ̀rọ̀ ilé yẹn. Wọ́n láyé pé ìkẹyẹ bí ṣe pẹ̀lú ọwọ́ ẹ̀sìn fèrè ajẹ́ ìkúlọ́wọ́ nípa ẹ̀sìn ìyẹn ní ìṣẹ̀lẹ̀ àṣọ wa lára nípa rẹ̀. Ẹni wọn bá gbẹ́rù ni ó ti ti rí ni kò sí ìṣàlù bẹ́ẹ̀. Ṣùgbọ́n pé wọ́n wá wọ sọ́ọ̀dì níbi bí wọ́n ní wọ́n máa hàn kúlẹ̀ fèrè Màríà ní ولا تطعهما وصاحبهما في الدنيا معروفة tọ́ba jẹ́ pátáyé ti sàlù ṣùgbọ́n gba ọdọ́ bá ti ní ṣe pẹ̀lẹ́ sí èyàn bá ọdọ́ rẹ̀ yóò ṣe kíkọ́ àtàwọn dáadáa rí ẹ̀tọ́ bá ṣe ojú ìrẹ̀ wọ́n lẹ́rù yẹn yóò kó téèyàn fi kú wọn níbi ìṣẹ̀kẹ́lò làrẹ̀kẹ́lò jọ sí wọn èyí tó gba jù ní kí èyàn kọ́ kẹrẹ́sì ọlọ́run àìlàn ìkẹ̀wá gbọ́dọ̀ yẹn ṣàlàyé ìrírẹ̀ wọn lẹ́rù yẹn dé lẹ̀ ni ṣùgbọ́n nǹkan tó yé di ní abala rẹ̀ yẹn nìyẹn. wọ́n ní kí ẹ bá lórí ẹ̀ nìkan lóun fẹ́ kọ́ sọ́ọ̀tì kí ẹ lè fún lórí kí ẹ máa sọ́ọ́nì yẹn ti àkọ́kọ́ sílẹ̀ pé àádọ́ tààrùn ìlànà èsì ìrẹ̀ yẹn lọ́wọ́ lórí ẹ̀sẹ̀ rẹ̀. bákan náà ṣé wọ́n fèrè àjò kó lóun ò ní kí kọ́ sùn. ọ̀sán ló wọ̀ gẹ̀dẹ̀ ni ẹ̀ a sí. ṣé ẹ náà dàbí ẹni

láti sáwọn yẹn náà gbèsè orí ọjọ́ hù kì sórí ọbẹ̀ kọ́sọ́ọ̀tì tí wọ́n tó kéèké rí jẹ́ ọbẹ̀ kọ́sọ́ọ̀tì ọwọ́ àtọ̀rọ̀ mi lọ́wọ́ yẹn gbéyà dẹ̀ sì jẹ́ fún ọjọ́ mùsùn lè fún iye lè fún ọ lè fún ọdún kọ́wọ́ yẹn wọ́n lọ́wọ́ àlọ́ ìwà jẹ́ sákò lẹ́sẹ̀ ẹ̀sìn ni o káàbẹ̀ lẹ́kọ̀ọ́ nípa lẹ́kọ̀ọ́ nípa jíjẹ rẹ̀ èyí ó lẹ́kọ̀ọ́ nípa èyí ọdún lọ́sẹ̀ rọ̀pọ̀tọ́ọ̀dì èyí ò ní ṣe mobile àgà ẹni ní ti máa jẹ pákó ní ti lọ́pọ̀lọpọ̀ bóyá ní títọ̀ ti mú ó lè jẹ́ gbogbo yàrá ní máa jẹ lápẹẹrẹ àwọn ọmọ ẹni rẹ̀ nígbà yìí ìwé ìwé ìjì gbogbo yàrá ẹ̀ wọ́n kúrú gan ó kàn lè máa jẹ́ tí ọmọ àti tọ́lu yìí pé ẹni tí ò ní ṣe bẹ́ẹ̀ tó bá jọ sọ̀rọ̀ bọ̀ náà ṣùgbọ́n ká àdíjẹ pákó àjẹ pákó torí àwọn àdíjì tó wá dé pàkà àjẹ pákó ọ̀sán tó tó bá jẹ́ sí àwẹ̀ kí ẹ má ṣe kí ni ó kí ẹ má rò pákó.

tí ìyàwó ọ̀pájọ́ fọwọ́ méjì lójú àbí ṣàlóbíjì eh, ẹ̀ ìyàwó jù ọwọ́ jù ọkọ rẹ̀ ọkọ ọ̀dáhùn fọwọ́ méjì lójú ọwọ́ nípa ọkọ rẹ̀ orúkọ ń gbèrú. báwo ló yẹ wá ẹjọ́ ti dé tí wọ́n ti lọ sí ara kàméjì ọ̀rọ̀ kọ́ wà tó fèsì tó lálàáfíà àjọ òṣèré wọ́n sì jọ kí o ra kàméjì wọ́n á wọn sínú àwọn tó rẹ́jì ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin ìlókèrè wọn. olùbẹ̀rẹ̀ yìí fẹ́ẹ́ bá wọn gbọ́dún lọ́sọ̀ tí kò ti sórí kí èèyàn bá lé tí ọba sì léwu wọ́n bá pa èròǹgbọ̀. ìta máa ń sọ lọ́pọ̀lọpọ̀ gbà ní pé ẹni tó bá léwu kọ̀ pa bóyá o tẹ́lẹ̀ yẹn gbọ́ sáà sọ nìyẹn. lọ́jọ́ ìgbàdá bá sọ ìyẹn àbùkù háhá kẹ́lẹ́ tó láwọn ní wọ́n gbé bàbá yẹn jáde ní àmọ̀ ìfà. ó ti pé èròjọ́ rẹ̀ nìyí kọ́lẹ́dà ní kò gáàmà wọ́n kú fún kúrò àdébù sọ́lọ́ lọ́wọ́ ìsọ́láwà sọ wípé wọ́n yí èrò hàádà ẹ lọ ń ṣe jìnrìn ọjọ́ di mùsùlùmí ìmọ̀ kan jìnrìn sí kéde o dúdú. ọ̀kẹ́ ṣe pé àwa mú májèmú ọjọ́ rẹ̀ yẹn èèyàn kà hẹ́yìn kó tó di tó yọ fa èrò rẹ̀ wọ́n lọ́wọ́ sàárà àlà wà àlà.

ṣọ́ọ̀ṣì rẹ̀ ní every Sunday tí mo ń lọ àdúgbà tí mo ń lọ. Ṣé èèyàn lè lọ? Ṣé èèyàn ti fò gbé padà nígbà tó fẹ́ padà? Àwọn ìfẹ́ àrà lọ́wọ́ náà nìyẹn. Lára tó ká tóbi náà ibi tá a ti lè rán lọ́wọ́ tó ṣé ẹ̀ náà kó sí abẹ́ rẹ̀. ni pé obìnrin ó ti lọ́kọ rí ó ti dìdì fira rẹ̀ fún wọ́n ní wọ́n bí ọmọ tuntun ó wá ní ìka mẹ́fà nínú ìṣẹ̀ríà ìjà lè gé ẹ̀kan kó bẹ̀ tó kò pàànà wọ́n wà yàtọ̀. ìjọ lẹ́kọ̀ọ́ fún obìnrin síta ó mú kó mọ sẹ́mítì ẹgbẹ́ ọmọ lèrè ọkọ̀ làṣẹ. lásùn àti ó wà mí orí pé ìjọ ń lẹ́tọ̀ọ́ sí lọ́jọ́ àwọn àjẹ̀bú àbí niger bed ká máa bá wọn tún nǹkan ṣe kí àpẹẹrẹ ká máa bá orí niger bed ṣe jẹ́ lẹ́tọ̀ ṣe àti bá wọn tẹ ìwé tó fi ń ṣe Niger ìdílé lẹ́tọ̀. bí o ti jọ lóyìn tí wọ́n ti béèrè tẹ́lẹ̀ èèyàn ní mọ́tò ìyá ìyá wa fẹ́ lọ sí sọ́ọ̀tì tó wá ní kéèyàn fi ọkọ̀ sí àwọn lọ sí bí òun àwọn ní sáà Ẹjọ́ ẹlẹ́rìí ìfúnmi ti máa jẹ́ òun. Sọ̀rọ̀ gbogbo tí ẹ bá ti ọkọ̀ yẹn gbé wọn lọ sí ibi wọn tó lọ sọ́ọ̀tù yẹn. Torí ẹ ti kó sábẹ́ pé yẹn rẹ̀ wọ́n lọ́wọ́ lórí kíni o lórí ìkọjá àlàkọ́lọ́wọ́ bá ti ẹ̀jẹ̀. Wọ́n ní báyìí, ọ̀bìnrin kan máa rí ọkọ̀ ọtí, ọbẹ̀ rì máa rí. Àìbẹ̀bẹ̀ ẹ̀kọ́, wọ́n túká. Gbólé fẹ́rẹ̀ lọ́kọ̀ bẹ́ẹ̀ kọ́ ọ̀ tí kò ṣe kó tún ní í ṣe pẹ̀lú ẹni tó jẹ́ wà níyì rẹ̀. a ti yà sí wa nípa ìṣẹ̀lẹ̀ hafsa bí ọ̀nà rọ̀bì aláhu sàálà àdìhà wà àdìhà. àwọn gbàgbé nígbà tí ọkọ wọn kò yọ àbúlé ìbùdó kùnú nígbà tó jáde láyé. ẹ rí i pé ó bọ̀ olùkẹ́kẹ́ fún ara wọn ni wọ́n fi hafsa ọwẹ́ náà. wọ́n fi wẹ́lẹ̀ fún àbúdá tó fi dé rọ̀bì aláhu sàálà kò sọ wọ́n tún fi wẹ́lẹ̀ fún ọ̀sùnmọ́ ọjọ́ tó wọ̀ níbi ìyàwó lásìkò tó tún padà bí ó tẹ́lẹ̀ sọ́lọ́ náà àìsọ́lá ọ̀padà sọ ọ̀sọ̀. Ṣẹ̀mọ̀ tó bá jẹ́ gbogbo ìyẹn ní lọ́sọ̀rẹ̀ lọ́kọ̀ bí ṣe bá ń tẹ̀ bá tẹ̀ kó lọ ní ẹ̀dì náà ọmọ àlọ́ gbogbo. Àwọn ọmọ ti ṣe ráńdù lọ́rẹ́kẹ̀rẹ̀kẹ́ pẹ̀lú sábà di ìsí àdídì gbọ́mú. Ìwọ́dẹ̀ wà nílẹ̀ ní wípé òun dídì ká sọ pé pé apákẹ́ láti dọ̀kọ́ gbà òun làdídì sàlàyé fún wa èyí ló fẹ́ sùnmọ́ rẹ̀ ní wípé a kó lọ ní ọkọ̀ fúnra rẹ̀ bí dúró ní ìgbìmọ̀ àlè láì nínú àlè yòó nínú èyí sì sùnmọ́ rẹ̀ torí pé bá gbé bẹ́ẹ̀ ni irú hapọ̀ wọn ọba ti bẹ̀yẹ̀ wọn ọba tẹ̀ fẹ́ rú ọ̀dá dáadáa wọn kẹ̀ kó lọ ní àgbẹ̀bìrì láì ní gbájú tó mọ̀ wọn ti ti ló ló pọ̀ sí. torí bẹ́ẹ̀ ẹnì kan wà lọ àdéhùn tó kéré ìwéwò wọn ló fa rẹ̀ kọ̀kọ̀ fàhíà zàdùwà ọ̀tọ̀ kọlu bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. ìka tó ń pè ní olùkọ́jú ìka ilé ẹ̀kẹfà

nígbà tí pàṣẹ ìwà ṣe pé ní wọ́n fẹ́ gbàlẹ̀ kó bá wa gbàlẹ̀ ẹja gbé pé yìí kó bẹ̀. ìṣòkò wà bẹ́ẹ̀ báwo yẹn máa rí iṣẹ́ pàṣẹ á lè tó máa fi wò mí. ìgbésọ̀ ọlọ́ọ̀tọ́ ló ti kò ó òkúta ilé yìí. ẹ mọ̀ bí ìbéèrè tó máa ń lọ bí àwọn àfa wa rí lẹ́nu jọ́ mẹ́ta rẹ̀ nìkan tí èrè lọ́wọ́ wa pé ẹ ti fẹ́ ìgbà tí ó bímọ ọmọ tó bí orí ìtẹ̀lé. ó sọ àwọn ará yòókù bí àmì báyìí bí àmì lásán ní kí ọgbọ́n tàbí báyìí. bọ́ọ̀ ní káwọn ṣe fi káwọn yẹjú ẹ̀ àwọn ènìyàn múra àti pariwo pé à ẹni sòrò èyí tó rí lẹ́nu ọ̀rọ̀ àwọn olùkọ́ náà nìyí wọ́n fi káwọn yẹn tó máa ṣe àríwòye pẹ̀lú ẹ̀ pé ọlọ́run lẹ́nu ti dá ó wù wú lókè òun báyìí ó sì wọ ọlọ́run ló ṣe lóyún báyìí kọ́tún máa sàrí òun lórí ẹ̀. ó ti dérà ó ní ó kó báwọn tó bá wà láyé. ó sọ fara jù pẹ̀lú mórí lásán lọ́wọ́ àlára rẹ̀ kò sí lò. nítorí bẹ́ẹ̀ áfíríkà rẹ̀ rẹ̀ ṣáàjọ bá ti wà láyé pẹ̀lú rẹ̀. wọ́n máa lọ kálu. ìgbà àgbélé rẹ̀ mùsùlùmí kan jẹ́bi ọlọ́run ìlú àkúrò ilé rẹ̀. ẹgbẹ́ bá bẹ̀rẹ̀ ọlọ́run tó gbé gidi kò ní kí kọ́ máa lọ sẹ́jọ́ ẹgbẹ́ mọ́rin sọ́kọ́ làṣẹ òde òkú òde ìyàwó. ó dàbí òbí tó kú gẹ́lú. sẹ́nìkẹ́ bá ní ìpè mọ́ tó adáyọ̀ǹda ọkọ̀ ẹ̀ bá ní ọ̀sá yóò fò lọ nìyẹn ẹ̀dẹ̀sí bí kí n bá bú lórí báyìí ládẹ̀ sí máa dáṣẹ̀ lórí bá tó kéré wá bímọ yìí báyìí tó gbà wá lọ sọ́dọ̀ rẹ̀ wá kó olówó kí ni láì ó lè jáde bẹ̀rẹ̀ yẹn kí yáwó rẹ̀ pàlàṣọwó yẹn agbára wá pé ah ẹ̀yìn náà gẹ̀rẹ́ máa dáwó ìjọ ẹ̀rọ àjọ òhò mo ti fẹ́ pọ̀ jù sọ nínú ìkẹta mọ̀ láwùjọ wa títí tó máa ń fa ẹ́ nínú ẹ̀ lọ́wọ́ ṣùgbọ́n àtẹ̀gbọ́dọ̀ fi ìkẹ́ ní ìwọ̀ pẹ̀lú kí láti pinnu pé bá jẹ́ ti àwọn àdájísà ni one thousand tó bá jẹ́ àwọn students eh, five hundred tó jẹ́ ti kékeré two hundred naira fún títì kàṣí

àtẹlẹ́rì rẹ̀ àti gbogbo pátá nínú ìjọ wọn tó kọ́ lọ́wọ́ bá àdìgbà kó kí èso àwọn òbí fáwọn bí wọ́n lọ́rọ̀ lórí àwọn. nípa ọ̀rọ̀ àkọ́kù ẹgbẹ́ ẹgbẹ́ pé ẹ̀yẹ́sọ̀mọ̀ èkó bóyá à ń tíráàbù lọ sílé tó bóyá ẹ̀kọ́ bẹ̀rẹ̀ lójọ́ kan àbúfẹ́ lójọ́ méjì àwọn àbájú kàákùnkà ilé náà ni àwọn wà débi kẹ́lómi sọ̀rọ̀ àwọn ti kọ́ sílé ìpínwọ́n àti àwọn àwọn làwọn jọ lọ lé ṣe àdèjò fún wa ní ìlú òun ni kò wá ní ṣe kọ́tùrù mọ́ ẹ̀dọ́ kí lẹ lè sọ fún wa nínú ilé. àtẹ̀lẹ́ ọgbà ẹ̀jẹ̀ rẹ̀ ẹ̀jẹ̀ yẹ kó mú bí ìṣẹ́ nílé ọdẹ mú bí ìṣẹ́ lájọ lọ́wọ́ ẹgbẹ́ méjèèjì jẹ́ lé nígbà yẹn la lè sọ pé ó ti kọ́tù nígbà tí ń ṣèrè àjò lọ́wọ́ nìkan. ṣùgbọ́n lórí ìtòkí kí àbúrò pé ọgbà ẹ̀rọ ṣe lé ó lè ṣe kọ́tù dada wallahu ta'ala a'la wa a'lam ṣùgbọ́n kí ẹ máa sọ pé èyí ilé òun lé ọkọ̀ sí ilé ọkọ̀ sí ilé àìní ẹ lòmí ìtòrè pé ọkọ̀ ló sí ìlú rẹ̀ gẹ́gẹ́ tó jáde dídí rẹ̀ ó lè má fẹ́ lọ́dún kan ilé rẹ̀ yóò máa fẹ́ ilé tó fi kọ́ yọ sí ilé rẹ̀ lásán ni ẹ̀ náà ibi tí kí ẹ̀ gẹ́gẹ́ òun ìlú rẹ̀ tó bá ti lọ bẹ̀ yóò mú gẹ́gẹ́ bí pé ó fẹ́rẹ̀ àti lọ bẹ̀ wallahu ta'ala a'la wa a'lam. ṣé ìgbàlá kan ẹgbẹ́ kábílẹ̀ ṣe last one ó lárí aláwọn tọ́kọ́ nínú àṣejù náà ni kóbìnrin mọ ọgọ̀ kádà wà ṣébẹ̀ ni. ẹ̀rí àbíká torí tí wọ́n fẹ́ sọ pé àṣejù lọ́jẹ́ kápọ̀ fún tẹ̀lé pé kọ́ bá gbọ̀ kádà. tó bá jáde bá fẹ́ sọ pé kóbìnrin máa gbọ̀ kádà á sọ pé wà ń lo àṣe ètò kóbìnrin kò mọ iye rẹ̀ àti tó bá jọ ọkọ̀ lókù lóde. pẹ̀lú oríṣiríṣi ìṣòro ló máa máa ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀kadà. àkọ́kọ́ náà àbọ̀rú àlàyé sẹ́yìn àfá wa máa ń ṣe fún wọn lẹ́kọ̀ọ́ tó pọ̀ jọ òkú táwa ti wáyẹ̀. Ìpínlẹ̀ lójú ti máa sọ nínú àwọn ọmọ àti tó wà kalẹ̀ jẹ́ ọ̀sán gbọ́dọ̀ yìí gbogbo pé kúfẹ́ kúfẹ́ rẹ̀ ti débi tẹ́ lọ. Bébì kan ló wọ ọ̀gọ́ kàrà bí ìgbó lọ́rùkọ jẹta. Wọ́n lè ti máa wí ládẹ́rú bẹ̀yẹ̀. Tó fi bá ṣe kó ti dọ̀rú rọ̀ àti tó láàpù ìkóbìnrin ọ̀gọ́ kàrà nítorí àwọn ìgbẹ́jọ́ òun ni pé yóò máa fi gáyà ju ọlọ́kadà lẹ́yìn akóbọ́ ọlọ́kadà òun náà tún sàrẹ̀ lọ́pọ̀ lẹ́yìn náà ní pé kò sí bó ṣe lè sọ fún òun fẹ́ para mọ́tò tí kò ti ṣáàbù tí òun ní sáláì má ṣe kéwòn tí òun ní sáláì má ṣẹlẹ̀ àṣọ para mo ní kó obìnrin gùn tọ́ka já sí pé baálé rẹ̀ ló gbé o ẹnì kan sọ pé lọ́ba jẹ́ dọ̀rú rọ̀ kò sílẹ̀ ìsìn ẹ̀sìn dọ̀rú rọ̀ yẹn náà lọ ṣẹlẹ̀ sí àwọn àìsàn ọjọ́ ọlọ́ọ̀tà àdìhàdì lọ́kùnrin náà nígbà tí wọ́n fi sọ ìṣọ́ orúwọ́dù ẹgbẹ́ orúwọ́ tí wọ́n sọ ọdún tí wọ́n wà tó rú pé wọ́n lọ tó di wọ́n lẹ̀ lọ tí a fáwọn kan fọ́ọ̀dù lọ́nà àgbẹ̀ ọ̀dẹ̀ ọ̀la ọ̀sàlá àlù tí ìyẹn padà ń bọ̀ ẹ̀rì fi gan rúrọ̀ ni àwọn ni wọ́n padà gbé wọn sẹ́yìn wọ́n fi padà gbé wọn lọ sí ọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ́lọ́lọ́ ẹ má jà gbàgbọ́ ti fẹ́ tí àṣejù lóyè bá ti lóhùn ní gùn títí láti mú yẹn kọ́ra àti láǹfààní yẹn yẹn dẹ̀sí lóhùn òlò nìyẹn lọ́wọ́ jẹ́ sí àdàṣejù. ṣàfihàn lọ rúrọ̀ ní lọ́sẹ̀lẹ̀ ní àwọn àyíká tí wọ́n ta kú sí rẹ̀ lè sá àbí wọn kọ̀ mí dé nígbà yìí ẹ̀rọ pé kọ̀jọ́ ọ̀rẹ́ wọn ti dì ti kọ́ lọ́wọ́ bá lọ́mọ a lè sọ pé ọ̀sà ti tò lọ́jọ́ ọba ti sí àìkọ́ ìyá ara rẹ̀ ọba ajọ́ ọkọ rẹ̀ kò sílẹ̀ sí bẹ́ẹ̀ wallahu a'lam. ara kò tún lè kó sí abẹ́ ìdọ̀rú kó tún mọ́ ṣe nǹkan míì kan wà ní Èkó bá débẹ̀ tó bá tí mọ́tò bá kalẹ̀ kò sọ́kọ́ tó fẹ́ ọ̀kadà nù àákùn mọ́tò kan ọlọ́kadà ní wàá fi àwọn olójú ẹ̀yẹ kan àbí tí ó bá sanwó èèyàn méjì obìnrin wà tó lọ́kọ́ ti ni kó ló máa tó a lọ mọ́ gbé jòkó ju ọkùnrin ọlọ́kùnrin àbí fẹ́tún afẹnubà yẹn. ẹ̀rí àkíyèsí tó tún lágbára ẹ pé irú eléyìí wá bẹ́ẹ̀ ni tó ti rú ní sábà wọ́n ní obìnrin àwọn obìnrin èkó láwọn ọgbà ábìlẹ̀ tún lọ ọ̀dẹ̀ tó wà láwọn èkó bí báyìí ọlọ́kadà ọba tó gbé lẹ́gbẹ̀ẹ́ agúlọ̀wọ̀ lè gbẹ́ nìkan àti tí ọba sẹ́wọ́ ẹni méjì àgbẹ̀ náà kó sì kan fún wa ṣé sẹ́wọ́ ẹni méjì rì làlórí òde bẹ́ẹ̀ o òbí bẹ́ẹ̀ wá sọ yìí pé ó tún tọkùnrin mọ́ yìí wọ́n máa fún ẹlẹ́yà àdìrì wọ́n bù àpapọ̀ oníjẹ́gbẹ̀ yóò ní ah! àbára ẹlẹ́yà yẹn tó bẹ́ẹ̀ rì ah! tí mo jókòó sí i àwọn àbára yẹn rú kẹmọ́ra o pẹ̀lú bẹ́ẹ̀ tẹ́yẹ sàkíyèsí rẹ̀ kò tẹ̀lú kòkó sáde ilé tí ẹ bá tún ṣe pé dọ̀rúrọ̀ àlà dọ̀rúrọ̀ ẹ ọ̀pọ̀ tó lè wáyé ẹ pé dọ̀rúrọ̀ tó ti padà lágbára ni ẹ wọ́n ti padà tó tó lè kókó ni ẹ torí dọ̀rúrọ̀ àlà dọ̀rúrọ̀ ó tún ti lè ni ẹ ṣáàtà ẹni tó bèrè yìí kò sí lè ṣáájú kò lórí ọ̀kadà wọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí káàkiri lóbìnrin kankan tó lè pẹ̀lú ẹ̀wọ̀n ìyẹn láàtọ̀ sí kódà kan bá jọkọ rẹ̀ ẹ̀yọ̀ tó ta kú ẹgbẹ́ wọn

kọjá sí pé ìfẹ́ẹ̀dì láburú lójú lọ́gbọ̀n lẹ́yìn ọ̀kan ọlọ́kadà yẹn nìkan ní ọba àfikà yàtọ̀ òní dájú pé kí wọ́n tún wà lẹ́yìn rẹ̀ tí yẹn tún lera wọn ní ẹ̀yìn tó kọ́ ọ̀rọ̀ ọba àlejò alákòókè ìgbà.